àwọn eléyìí máa ń fipá báwọn obìnrin láṣepọ̀ lẹ́yìn tí wọ́n bá jí wọn gbé tán ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti tẹ àwọn afurasí ọ̀daràn mẹ́ta kan tó jẹ́ pé fífi ọgbọ́n tọ àwọn obìnrin láti lè jí wọn gbé ni wọ́n máa ń ṣe lẹ́yìn tí wọ́n bá sì ti jí wọn gbé tán ni wọn yóò tún fipá bá wọn lò pọ̀ tí wọn yóò tún jà wọ́n lólè agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers SP Grace Iringe Koko ṣàlàyé pé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yìí Ikechi Promise darlington obi àti nwa obìrì ní ikọ̀ c four one iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ rivers fi páńpẹ́ òfin gbé nínú àlàyé ẹ̀ promise àti òbí ni wọ́n kọ́kọ́ fòfin gbé ní nǹkan bíi aago mẹ́jọ ààbọ̀ alẹ́ ọjọ́ kẹfà oṣù kínní ọdún yìí lẹ́yìn tí wọ́n jí obìnrin ẹni ọdún méjìdínlọ́gbọ̀n kan gbé lójú ọ̀nà okoha ìwòfè lógúnjọ́ oṣù kejìlá ọdún tó kọjá ó ní iná ọjà ìgúwúríta ni wọ́n kọ́kọ́ tan ọmọbìnrin náà lọ níbẹ̀ ni wọ́n ti jí i gbé lọ sí Chokosho pipeline tó wà níjọba ìbílẹ̀ Eche níbi tí gbogbo àwọn gídígànkọ́ ọ̀hún ti fipá bá obìnrin yẹn láṣepọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn náà ni wọ́n fipá gba fóònù kan tí wọ́n pè ní iPhone àti fóònù Samsung lọ́wọ́ ẹ̀ wọ́n tún gba ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kó tó di pé wọ́n fi í sílẹ̀ lọ́jọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún 2022 ìrìngè ní àwọn afurasí yìí jẹ́wọ́ pé ọgbọ́n táwọn máa ń dá ni láti tan àwọn obìnrin yìí lórí ìkànnì ẹ̀rọ ayélujára kan tí wọ́n ń pè ní Tinder níbẹ̀ làwọn ti máa ń dẹnu ìfẹ́ kọ wọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìtọpinpin ni wọ́n rí olórí ikọ̀ yìí Promise Nwaobiri ẹni ọdún méjìlélọ́gbọ̀n mú lágbègbè Choba nílùú Port Harcourt lọ́jọ́ kẹsàn-án oṣù kìíní ọdún yìí ní déédéé agogo kan ọ̀sán agbẹnusọ ọlọ́pàá yìí tẹ̀síwájú pé wọ́n sì ń ṣakitiyan láti rí àwọn ọmọ ẹgbẹ́ wọn yòókù tó ti sá lọ mú ó ní iléeṣẹ́ ọlọ́pàá ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ọ̀rọ̀ nípa àwọn obìnrin tí wọ́n ń fi fóònù tàn láti jí wọn gbé ń jà rànyìn nígboro wọ́n wá rọ àwọn obìnrin láti ṣọ́ra fún àjọṣepọ̀ àti ìfẹ́ orí ẹ̀rọ ayélujára tó lè fa kí wọ́n rìnrìn àjò lọ bá ẹni tí wọn kò mọ̀ tàbí tí wọn kò rí rí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.